ẹ má tún jẹ́ kí wọ́n jáwọn tó bá fẹ́ wọ rélùwéè gbé lọ o iléeṣẹ́ rélùwéè ilé wa ti sọ pọ́kú òjúrin àwọn ò tún bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́nà Kaduna sàbújá ọ̀sẹ̀ yìí ni wọ́n létò náà bẹ̀rẹ̀ táwọn tó bá fẹ́ wọ rélùwéè látàbújá lọ sí Kaduna tàbáwọn tí wọ́n ń bọ̀ láti Kaduna sàbújá ó wọkọ̀ náà láti rìnrìn àjò wọn ìròyìn dáadáa ló yẹ kó jẹ́ bí ó tó ti ṣẹlẹ̀ kọjá Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá tí wọ́n láwọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ló póṣù mẹ́jọ géere táwọn afẹ̀míṣòfò kọlù rélùwéè tó ń ti Kàdúná bọ̀ tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n sì já wọn púpọ̀ kú lọ owó rẹpẹtẹ níjọba àtàwọn aráàlú san kí wọ́n tó ráwọn tí wọ́n jí gbé yìí gbà padà bẹ́ẹ̀ làwọn míín lòjòṣù mẹ́fà lọ lọ́dọ̀ àwọn ẹni ibi ẹ̀dá yìí tí wọn ò kó wọn sílẹ̀ bọ̀rọ̀ tí wọ́n sì fìyà jẹ wọ́n dọ́ba ètò wa wá níléeṣẹ́ rélùwé yìí ti ṣe láti rí i pé irú èyí ò tún ní í ṣẹlẹ̀ mọ́ nígbà tí wọ́n bá tún bẹ̀rẹ̀ iṣẹ́ o ètò ààbò wo ló wà nílẹ̀ nítorí ohun tó yẹ kí wọ́n kọ́kọ́ sọ fáráàlú rèé kì í ṣe láti kéde páwọn ò bẹ̀rẹ̀ iṣẹ́ nìkan láwọn orílẹ̀-èdè ńláńlá ayé kò sí ní àjò tó dára jù fáráàlú jọ̀nà rélùwé lọ níbẹ̀ lààbò tó dára jù wà níbẹ̀ sì láràlú ti máa ń gbádùn ara wọn jù bẹ́ẹ̀ owó pọ́ọ́kú sì ni ṣùgbọ́n ti nàìjíríà ò rí bẹ́ẹ̀ ó di pátá ni gbogbo ohun tí rélùwé ń ṣe lọ́dọ̀ tiwa ń bọ́ sí nítorí àwọn tí wọ́n wà ń díẹ̀ àtàwọn tí wọ́n gbé e kalẹ̀ fúnra wọn ò mójútó bó ti ṣe yẹ ọ̀dọ̀ wa níbí ni wọ́n ti ń ra rélùwé tí ò pọ̀jọ́ tí ò pọ̀ṣù tó ti ń dákú sójú ọ̀nà nígbà tí rélùwé bá dákú sáàrin ìgboro ìgbà wo làwọn afẹ̀míṣòfò àtàwọn ọ̀daràn mi ò ní dáwọn tó bá wà nú ẹ̀ lọ́nà ìgbà wo làwọn aráàlú ò ní kó sí wàhálà lójoojúmọ́ nítorí wọ́n ń wọ rélùwéè kiri bẹ́ẹ̀ owó gọbọi ló yẹ kí ìjọba máa pàǹdì ìkíní yìí bẹ́tò tí wọ́n ṣe bá jẹ́ èyí tó kójú òṣùwọ̀n bákan náà lòkìkí àtàpọ̀nlé àwọn ìjọba ó pọ̀ lọ́dọ̀ àwọn aráàlú tó bá jẹ́ wọ́n rí ti rélùwéè yìí ṣe ṣùgbọ́n wọn ò rí kinní náà ṣe o ariwo lásán ni wọ́n ń pa ìkówójẹ sípò jòun tí wọ́n ń ṣe lọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́rọ̀ rélùwéè yìí ti ní wàhálà nígbà tí wọ́n ti ń ra rélùwéè tòkun bọ̀ wá fáwọn ọmọ nàìjíríà tí ó sì sẹ́ni tó lè pè wọ́n lẹ́jọ́ pàápàá nígbà míì rélùwéè náà kì ṣe tòkun pàápàá àlòkù pátágbà ni wọ́n gbé wá tí wọ́n sì kùn lọ́dà fún wa àwọn rélùwéè táwọn orílẹ̀-èdè gidi lágbàáyé ò lórú ẹ̀ mọ́ àwọn rélùwéè tí wọ́n ti pa tì ń gbà tó pẹ́ tí wọ́n sì ti láwọn rélùwéè tuntun ayára bí àṣà lóríṣìíríṣìí ṣùgbọ́n àwọn mínísítà wa ńgbà náà kò rí yẹn àwọn ìjọba àpapọ̀ kò rí wọ́n yíjú sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sì faraàlú sílẹ̀ fún yà tó ń jẹ wọ́n bó bá jẹ́ yà lásán ni ṣe bíbí rélùwéè bá dákú sójú rin ẹ̀ ń bá lè fẹsẹ̀ rìn orin kúrò lápá abẹ yóò sì mọ bí ó ti délé èyí tí kò dára ń bẹ̀ ni tógun ajínigbé ìfẹ̀mí ẹni ṣòfò sísọ ní di kòròfó nítorí pa àwọ̀ rélùwéè àtàwọn nǹkan ìjayà míì gbogbo nítorí ẹ̀ níjọba ṣe gbọ́dọ̀ rò ó dáadáa kí wọ́n tó sọ páwọn ń gbéré lùwé ìjáde lọ́nà Kaduna sàbújá tí wọ́n ó sì ní káwọn èèyàn wá máa wọ̀ ọ́ gbogbo àwọn rélùwé tí wọ́n fẹ́ máa gbé gbọ́nà yìí gbọ́dọ̀ jẹ́ ìtara rẹ̀ pé tí ó sì ní dákú sójú ọ̀nà ńgbà kankan níwọ̀n ìgbà táwọn náà ti mọ̀ pé ojú yìí léwu púpọ̀ pàápàá lásìkò táwọn afẹ̀míṣòfò wọ̀nyí túbọ̀ ti gbilẹ̀ sí i kejì ètò ààbò tí wọn yóò ṣe gbọ́dọ̀ jẹ́ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó ṣe páwọn ológun ó máa bá rélùwéè náà rìn lọ rìn bọ̀ fúngbà pípẹ́ nítorí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí apá ọlọ́pàá kò ká àwọn sójà nìkan ló lè ṣe ìjọba yìí sì gbọ́dọ̀ pèsè sójà fún wọn bí ò bá sí gbogbo ètò ààbò yìí ẹ má fẹ̀mí àwọn èèyàn ṣòfò nígbà ò tí ì délé ayé kinní kan la dìé ń jẹ àwọn èèyàn tí wọ́n ń gbèlú kan ó mọ̀ bí wọ́n ó ti délùú kejì tí ò bá sí rélùwéè eléyìí sàn fún wọn ju kí wọ́n wọ rélùwéè kí wọ́n kú sọ́nà lọ àbí kí wọ́n jí wọn gbé kí wọ́n máa wá béèrè owó kí wọ́n sì káràlú àtijọba pàápàá sínú ìyọnu ariwo ojoojúmọ́ ìdààmú ojoojúmọ́ yìí ń pọ̀ kíjọba ṣètò tó pé dáadáa kí wọ́n tó gbé rélùwéè yìí jáde o ẹ̀mí ò pé méjì ẹni bá wà láyé ní wọ rélùwéè kiri ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí